location. okay. ẹ ṣe ẹ káàbọ̀. àbọ̀ ni o àìtó ni. a fẹ́ kẹ́ sọ fún wa kékeré tẹ mọ̀ ní. Fúnbí Táyọ̀ Àmọ́kàdé aka Ìjẹ̀bú. ẹ fi baba Fúnbí sí. bàbá Fúnbí. bẹ́ẹ̀ <laughs> ẹ mà kásán kẹ orúkọ tèmi ò yí padà ọlátayọ amọkàdé ọmọlúkòsá àtọ ọmọ rògbòsọ ọlọrun ọmọ mẹmú mẹmú ọmọ rẹ ìgbénúgbò kò bẹrẹ náà rẹ ìgbérònà kò bẹrẹ nínú gbogbo ọmọ dání yòdá kíkẹ ọmọ arẹgùdù ọmọ bá fún mi nílì sàn ọmọ yé fún mi nílì sàn hundred percent wàá máa gbọ àgbà píkà wàá ti máa gbọ return of jigunu coming soon the festival bó ṣe máa jẹ nìyẹn mọ̀ pé títí yín náà ní Kẹ́mi Kórèdé five and six. Mm. báwo ló ṣe wá rí pé níbi ẹ ti ń pèpè tipẹ́tipẹ́ àti ìrìn lórí ẹ̀rọ ayélujára. ṣe rí alájà Kẹ́mi Akórèdé ọmọ Akórèdé gbogbo èèyàn ló nífẹ̀ẹ́ Kẹ́mi Akórèdé ẹni tó bá súnmọ́ Kẹ́mi Akórèdé ó mọ bí mi àti ẹ̀ ṣe máa ń ṣe ọ̀rẹ́ mi ni tímọ́tímọ́ tẹ bá ń gbọ́ hundred ìjókòó hundred ni ọ̀rẹ́ mi tímọ́tí mi gbọ́dọ̀ má sí bí gbogbo ọjọ́ ìbí tèmi Ọlátayọ̀ Amọ̀kadé ti ń ṣe Kẹ́mi Akórèdé ló ti máa débẹ̀ ní five forty five yóò máa wá ṣe ìpàràrà fún mi ò mọ̀ máa sọ pé mi ò fẹ́ òun ó máa ṣàwáṣe ni so tó máa sọ pé ẹni àkọ́kọ́ tó máa kọ́kọ́ dé bíbáyìí lónìí ìjẹ̀bú ni so èèyàn dáadáa ni mo gbọ́dọ̀ wà ń bí lónìí ohun tí mo ní ni wípé lágbára ọlọ́run ọ̀rọ̀ ọ̀gá mi kan ni àfíìsì ọwọ́ ó ní ìjẹ̀bú mi ò mo ti pé ọmọ ọdún báyìí ó lè tó kù nínú ọdún tí mo máa lò mi ò mọ bó ṣe máa rí ó mo gbà ládùúrà wípé mi ò nílò nínú ìnira ẹ fún gbogbo àwọn tá a wá ń gbọ́ wa àyín kámẹ́rámà yìí náà nílò nínú ìnira ẹ mo á gbà ládùúrà fún alájà Kẹ́mi Akórèdé wípé lágbára Ọlọ́run ètò kù tọdún tó máa lò ó máa lò nínú àlàáfíà ọ̀n ní gbé owó lórí social media ẹ lágbára Ọlọ́run ó máa dàgbà nínú àwọn gbogbo àwọn ọmọ ẹ̀ pátápátá wọn máa jẹ́ èèyàn inshallah lọ́la láwùlà wọ̀lá àkúwàtà ńlá abilá alialazim.